فمن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي حي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أنا أقسم ولو مضاوى أفهمي مريم سي ولو مضاوى لدعوة ọlọ́run ọba ọba alágbára jùlọ olùdá àwọn ẹ̀dá ẹ̀ olùkápá àwọn ẹ̀dá ẹ̀ alágbára lórí gbogbo àwọn ẹ̀dá ara àbájọ́ sí tó dá wa bẹ̀rẹ̀ sí ó mú wa bẹ pẹ̀lú agbára rẹ̀ rẹ̀ bó ṣe fẹ́ ká bẹ náà ní ajé ń bẹ wọ́n yá ìbára náà ló mọ àwọn nítorí pé nǹkan àti ìṣẹ́lá kò sí nítorí ẹni kọ̀ọ̀kan wa a lè láàrin ṣe nǹkan ní lèmi kódà lápòdì láti padà mọ́ ṣe ṣùgbọ́n láwọn ọba tùkárẹ̀ àtàlà tó mọ wá mọ̀ wá òun ló dá wa ó sì máa ń tá máa ṣe ó máa ń tá lè ṣe máa ń tá lè ṣe látara ìmọ̀ ọlọ́run ọba tùkárẹ̀ àtàlà tó ń bẹ lórí ẹni kọ̀ọ̀kan wa eléyìí ọlọ́run ọba wa ló fi jẹ́ alágbára lórí wa olùkápá ẹ̀ bẹ́ẹ̀ ló fi àlámùdá agbára àlámọ̀dá ẹni kọ̀ọ̀kan wa. a ti lè dúpẹ́ fún ọlọ́run ọba lórí ibi tí ó tó wa mọ́ ó kà wá fún mùsùlùmí gbogbo àwọn nǹkan tí ó mọ̀ jẹ́ àmì mùsùlùmí tá a máa fi rí ìjẹ́ mùsùlùmí sí abẹ́lẹ̀ wọn bàlá àkóso náà nǹkan ní kọ̀ọ̀kan wa ogun tó bá ìjẹ́ mùsùlùmí wa jẹ́ abẹ́lẹ̀ lè gbọ̀n ní kọ̀ọ̀kan wa. àrẹ́rù wa eléyìí tí a ti mọ́ kẹrẹ òun náà ni ara ìjọsìn tí a ṣe ẹ̀rí nínú àwọn tó àwọn àtàlà tó ṣe léwà ó ta má gbèdì ẹ̀ òun náà kàn nínú àwọn ìtàmọ̀ sí ni mo tí máa ta àbòsí àbòsí ṣíṣe haramu ewọ nínú òfin ìsìn ọlọ́run bá ní kọ́ láwọn bá tó ara ọlọ́wọ́ bá àwọn àìmọye náà àwọn tọ́lá ọba àlejò náà sì máa sọ wípé mọ̀nà àmìlà sọ́ọ̀lì àǹfààní náà ṣe wọ́n mọ̀nà àṣà àfààrí àfàmà rọ́pò kàbíjọ lẹ́nu ìlú àbí. ogun tẹ́lifà òkú bá ṣe nínú iṣẹ́ rí ọ̀lẹ́ náà sì ẹ̀ṣẹ̀ fúnra yín ni ò nínú lẹ́ni o. wọ́n mọ̀nà àṣà ẹni bá sì máa mọ̀ tó yan sí abúláyò lọ́wọ́ ara rẹ̀. fààríyà ó dára náà ló ṣe fún ẹ̀mọ́ lọ́mọ tó wà máa rọ́pò kàbíjọ lẹ́nu ìlú àbí ọlọ́wọ́ bá rẹ̀ ìgbà ìnábì kì í ṣe ẹni tó máa ń ṣàbòsí fún àwọn ẹ̀dá ẹ̀rọ dọ́wọ́ àbá láti bá wọn tẹ́lẹ̀ kò ní ìjọba òdòdó fún àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀rọ mi pé ọmọ ọmọ kò tàbí jọ lálẹ́ lẹ́nu àbí wọn ò jẹ́jẹ tí máa ń ṣàbòsí bó ti wù kó mọ fún àwọn ẹ̀dá rẹ̀ owó tó ń bá ìjọba bá nínú iṣẹ́ ajẹgbẹ́ ìgbésẹ̀ mi dáadáa ló bá ní àjọ ló dá ní ìgbésẹ̀ mi ọlọ́ọ̀ba kò ní fi fún lọ́nà tí ó ga bẹ́ẹ̀ ni kò ní yọ kúrò lọ́nà àbòsí. eléyìí arábìnrin Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ẹ̀rọ bá gbé ìtàkùn gbólùmọ́ ẹgbẹ̀rú àbòjútù ti o wọ́n yìí lọ gbólùmọ́ gbòrùmọ́ ti ń yọ́n wọlé kìyà ẹ̀rí máa tàbòjì òkùnkùn yóò jẹ́ o òkùnkùn bírímù bírímù òun ló jẹ́ bẹ́ni bá ń ṣe o lẹ́nu kìyà mọ́. wọ́n ti nípa ìtàkùn ṣókà ẹ̀páyà ẹgbẹ̀rú ahùn o ẹgbẹ̀rú ahùn o fàyè ní ṣókà àhàlẹ̀ kàmẹ́lì jẹ́ àná kọ̀ọ̀bù òun ló kò pàwọ́ bá wọn láti ra ọ̀sán méjèèjì yìí àbálẹ̀ ohun àìsọ́fà kò dì mọ́ àpọ̀ ìyá mú wọn fọ́bi wípé ọbẹ̀ rẹ̀ sí ní ta ìdí ara wọn sílẹ̀ tó bá dáwọ̀ èèyàn lẹ́yìn tí wọ́n bá ń para wọn àwọn ọ̀sán méjì ti máa ń padà bàbí eré dáwọn olùmọ̀ ti sọ fún wa látara ọ̀rọ̀ àdéhùn sáà mẹ́rin sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ sọ fún wa wípé ìkọ́nù ọ̀sán méjì ni máa ń padà bàbí tí wọ́n dáwọn èèyàn tí wọ́n ń para wọn tí wọ́n ń bẹ̀rẹ̀ ẹ̀mí lọ́wọ́ ara wọn lọ́nà tí ó da ìkọ́nù ọ̀sán méjèèjì ni alákọ̀ọ́kọ́ umm ó lè jẹ́ pé yá àbòsí tí yẹn fẹ́ ṣe wà ẹ̀ mọ̀lẹ́ hókù ó lè jẹ́ pé láwọn ó fẹ́ ìbò tí yẹn bá láwọn tí ó sì fẹ́ kí dáadáa kó tó bẹ̀rẹ̀ lónìí nígbà tó bá gbóhùn sí dáadáa kó tó bẹ̀rẹ̀ lónìí ọba kó bí ẹ̀ lẹ́nu ẹ̀nu kìkì ni ó náà ló mọ̀ dá. wípé èmi nìkan ni mo fẹ́ kìkì ní ìkójẹ́ ìdè mi ní ìdókòwò tẹ̀lé mi mọ̀ nígbà tí yẹn bá ti ní bẹ́ẹ̀ tó ti ní àná níyà wípé tó èmi nìkan mo mọ̀ kí mẹ́tẹ́lómi mọ̀ bá bá mo ní sẹ́mi yóò yóò máa wá sọ́nà tó máa máa fẹ́ gbọ́ orin gba ọ̀nà ọ̀dọ́ lómi àgbà tó bá ní kó tẹ̀ ṣe déédéé tòun àbótiẹ̀ fẹ́ ju tòun lọ ọgbà fún gẹ́gẹ́ ní òmù fún ilẹ̀ ara wọn kan tó bàbí tí máa ń fa àlẹ́sídá ẹlẹ́nàfì táwọn èèyàn máa fi para wọn lórí ayé ìfẹ́nú ẹ̀mí ìmọ̀kó jẹ́ tòlú àwọn àwọn ìgbónimọ̀ ẹ̀mí tòlú àbòsí wà gbónimọ̀ àbòyí ṣíṣe olóòna àlẹ́sídá kéèyàn máa kọjá àlà tó dẹ̀ tẹ́lẹ̀tọ̀ kéèyàn kọjá àlà tó dẹ̀ tẹ́lẹ̀tọ̀ tó túmọ̀ sí pé nígbà tí àbòsí kì í ṣe tó jẹ́ láìpẹ́ ni èèyàn kọjá àlà ara ẹni níbi lẹ́gbọ̀n ara ẹni àwa lọ ṣe kiri sí ìgbèríkà kejì àgbé ìtàn wọ́n ti kò ṣe ètò ìwé ìrìnàmọ̀dé àwọn lọ gbé ìtàn sẹ́yìn ètò ìrìnàmọ̀dé gbèjì àti tí wọ́n gbé ìtàn tí a gbé fóònù àgbèjì ìlú ni. gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìjọba sọ̀rọ̀ nípa àbòsí ṣe àbòsí ó pé ayé náà wọ́n olùmọ̀ ẹlọ́kùn sọ́nà méjì àti náà olùmọ̀ sọ́nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ olórí pé ẹ̀dá ń ṣàbòsí fún ọlọ́wọ́ ọba sùpáìnà wọn sáárà wọ́n wà áàdọ́mù òun sì lókè tóbi jù nínú àwọn àgbèsí nítorí fọ́lọ́wọ́ ọba sùpáìnà wọn sáárà ọ̀nà wọn jẹ́ ń ṣàbòsí fọ́lọ́wọ́ olórí pé ẹ̀dá ń ṣàbòsí pẹ̀lú ọlọ́wọ́ ríkọ́lá ọba sọ́kàrà ọ̀tẹ́lá ọmọ ẹgbẹ́ ìnà ṣíríkà làbórímù ọ̀hìn tẹ́bá wọ́pọ̀ ìkó gbà jùlọ fún náà ìṣòro pẹ̀lú ọlọ́ tó ríkọ́lá ọba sọ́kàrà ọ̀tẹ́lá ọba tó níwá ó ti gbé ìjọsìn yẹn rí pé òun nìkan wà ní mọ́sílẹ̀ ẹ̀kú bíi òun nìkan yẹn fún ìjọ kí lọ́ta bá ti wá ń ṣe bẹ́ẹ̀ lómi ìrìnlẹ̀ yọ̀ lọ aṣàbòsí nìyẹn torí pé a ti gbé nǹkan sí àyè tó yẹ ká gbé sí a ti gbé ìjọsìn yẹn sáyè ìbò ní agbègbè òní tó yẹ ká gbé sí fàhálà bọ́ọ̀lùmọ̀n àbòsí ni ìyẹn ti lọ́ta jù náà wà àbòsí lẹ́yìn náà nínú àbòsí lẹ́yìn tó tún tẹ̀lé àbòsí ẹ̀bọ̀ ṣíṣe òun náà ni bọ́ọ̀lùmọ̀ alikabai àwọn àbòsí mi tẹ̀lé pé ẹ̀jẹ̀ ńlá ni tó ń bọ́ àbòsí ni wọ́n sì bá àwọn ẹ̀bẹ̀ ni wọ́n máa bọ́ sí. ẹ̀rí nínú ẹ̀ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam alẹ́gbà pé ọlọ́mọba wa yọ ọmọ ìgbé yàrá ọlọ́dẹ kàlá àtàkùn àwọn mẹ́ta àtọ́n bẹ alápàtì mọ́ yọ ọmọ ìgbé yàrá ọlọ́dẹ wọn náà wà wọ́n bá wọn bá wọn wọ̀ ẹ̀rọ lọ́wọ́ polongo ìwádìí ìwádìí pẹ̀lú rẹ̀ tí wọ́n ti fẹ́ bí ìbájá tó ní agbára ẹjọ́ mi àlùkìyà mọ̀. alábìnrin ẹ̀nà àkọ́kọ́ òun náà lẹ́nu ti fi pé ó ń ṣàbò sí fún ọlọ́run ọba tó fánà àtà rẹ̀. nínú wọn táná lè dárúkọ òun náà lẹ́nu ti pé ó ní ó gba èèyàn kan gẹ́gẹ́ bí òsì jẹ́ láti kò tó yẹ kí wá fún ẹni yẹn lówó kó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kó wá jà fún ẹni sàhádà gbólúgbò àjẹ́ títàbò sí fún ẹni tá a gbọ́ tá a gbẹ́jẹ́ fún ọlọ́wọ́ bá tún àwọn àtàlà nínú àwọn tọ́lọ́wọ́ bá àdìgbẹ́ lájọ òun ó wọ̀ yá àdìmọ́jà pẹ̀lú wọn nìyẹn ẹni ọlọ́wọ́ bá sì wọ̀ yá àdìmọ́jà ó fẹ́ tẹ́ ó fẹ́ tí a ti parun bẹ́ẹ̀ ni àbùkù ti dáì ti kàn lórí ẹgbẹ́ rẹ̀ wà mọ̀tàmọ̀ sọ̀rọ̀ ọ̀sẹ̀lá rábì ń kìlọ̀ fún wa nípa àbòsí ìtìbá àwọn lè kọ́ lè láì sùpárùn wàtàlá lẹ́yìn tó lọ fi ń tẹ̀lé àìmọye ìkìlọ̀ tó lọ́wọ́ bá sùpárùn wàtàlá tó fi ń kìlọ̀ fún wa nípa àbòsí yìí

ó wá ń di ilé rẹ̀ ó wá ń gbóni ó sọ̀dà anábìrin gbóni mọ̀ àbòsí ńlá ni o àbòsí ńlá ni o sọ́nà ọba tó sáré wà dáadáa tí ó lè bẹ̀rù lẹ́yìn náà nínú ọ̀nà tí yẹn tó bá rí tàbùkì fáwọn ẹ̀rú ọlọ́wọ́ ọba tó sáré wà dáadáa òun náà ni gbóni mọ̀ àti dáwùdà sẹ́yìn ọmọ ìtàbùkì fún obìnrin ẹni ilé ìfẹ́ ìfẹ́ta gbégbélé. Àrẹ́bí sọ̀rọ̀ láwọn àyọ̀ sẹ́lá, ó pọ̀ fún wa ilé ogun ẹnikẹ́ni tó bá níyàwó méjì. Bàbá àlàyé ìdá ìdá àhùmà, tó wá sí ìtọ́jú ọ̀kan jùkọ lọ ó ṣe ìfẹ́ sí ìtọ́jú kan lọ ó ń soníṣe lórí ìtọ́jú kan lọ ẹ̀rẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sẹ̀ náà yá àti ọmọ ìṣúrí àmà ẹ̀rẹ́bí ẹni sọ̀rọ̀ lókè ń tọ́mọ̀ ìṣúrí àmà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ yóò wọ́ sẹ́gbẹ́ kan ẹ máa wá ẹni tẹ́gbẹ́ yóò wọ́ sẹ́gbẹ́ kan ara àwọn àmì tání àwọn tání àwọn méjì tí wọ́n sàbòjú fún kan lórí ìkànnì yẹn ìyá máa sàbòjú látara ìyàwó ìyẹn ti ta ní ìfúnjẹ́ pé ọ̀sán pé náà lè rẹ́ ní pé èmi ò kú ní méjì àmọ́ tẹ́yìn ò bá tẹ̀sọ̀ tó yẹ kéèyàn ṣe lórí obìnrin tí èèyàn fẹ́ sílé tá bá ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn sọ àdá fúnimọ̀ àbùkù ni fọlọ́ wọn bá tún àtàlà tó ti gé ní ìdílé ìṣègbè wọn fún wa. lẹ́yìn náà àdébìtọ̀ ìgbé náà wọn ọ̀nà bàbá ọ̀nà tó àwùdá a máa tàbùkù ọmọ. ọ̀pọ̀lọpọ̀ láti ọmọ àfún

Ah, ah. ọmọdún mélòó wá ilé ìjẹ́jú wá ìjẹ́jú wá mú àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ àbọ̀tọ̀ ọmọdún méjì àbọ̀ tí ò bá lọ ilé ìwé tí ò bá lọ ilé ìdárọ̀ tó bá ń sunkún ní ìkura mọ́lẹ̀ ẹ máa dúró tọ̀tù lóṣù tó bàbá yín sálábà yìí pé ilé ìwé mi sára fara àwọn pé sáà lórí ẹ̀tọ́ òdúgbò fara ọmọ ọdún mẹ́ta àwọn ìwádìí àwọn ọ̀bọ̀ àwọn sábà yàgò orí tó ń pè lọ léwe ọmọ ọdún mẹ́ta àwọn ìgbàlódé ìgbèrè ọ̀yọ́ kọ̀ọ̀pìn

ó lè yà Ànábì sallallahu alaihi wasallam na haliku ibni hada mo bu ọmọ mi yìí mo bùn lẹ́bùn mo bùn ní gíìsì kan. arábìnrin àkúndà wọn àti kàdéta hada tí mo bọ́ ọmọ rẹ kọ́kọ́ káàkiri àwọn ọ̀dọ́ ọdún kúrò ló fún ní kìíní ó lè rárá ó lè rí sẹ́ni mo kàn fún o ah, arábìnrin ayá àrùbẹ́rù bí bàbá àdáwọ̀ rẹ̀ bàbá àdáwọ̀ rẹ̀ fi ní tó ṣe ní ó ti ó ti pẹ́ lápò lórí àwọn tó kù ikú rẹ̀ ṣe àbòsí ni arábìnrin èyí o alàlá òṣìṣẹ́ ó ṣe é lọ alàìsàn òyìn tó bá ti mọ̀ wípé o láǹfààní àti gbogbo àwọn ọmọ ẹ̀ pátá yẹn a bá ṣe kí ni tí a bá fi bàtà nítorí wípé àwọn tó kù dábàá rí wípé òun fáwọn ni òun fún lágbájá òfin fáwọn kí ló fi kí ló fi kalẹ̀ láàrin wọn wọ́n fi ọ̀tá nìyẹn àwọn ọmọ yẹn mọ̀ wá dé pàdé a ah, lágbájá ni kájà àwọn láìsí àwọn náà fi ni àárọ̀ ló pé pé àdàtọ̀ bá ti àlejò káyé tẹ̀sí sí ọ̀sùn bẹ́ẹ̀ àwùlá káṣe déédéé láàrin àwọn ọmọ wa abákòó pé déédéé láàrin ọmọ wa olórí pé ìtọ́wá ga ó lè nìkóra ó lọ aṣọ ọ̀pá márùn-ún ìtọ́wá kúrú ó lè nìkóra aṣọ ọ̀pá mẹ́ta ọ̀tàbọ̀ àwọn ní ẹ̀ ní tètè márùn márùn náà nínú àfáwọn méjèèjì ní ètò ìwé gbọ́dọ̀ tó ń gbèdè o déédéé ní tó bá fi tèmi kálukú káyé ẹ̀ má ṣe wípé a sọ ní orí ìkànjú kan lọ mẹ́ta àbọ̀ mẹ́fà bọ̀ fún kí ni kó mẹ́ta ikú tóbi dé lówó èsì àwọn ọ̀dà nípa abẹ́lé lé dáadáa abẹ́lé ìwọ̀n bá ti jẹ́ wájú àwọn náà ṣe é ṣe déédé ó fẹ́ ṣe rẹ̀ ní ọfẹ́ pàánù àkọsílẹ̀ àmọ́ ọmọdé mo ti lu aláàjẹ náà ṣe ẹgbẹ ìjẹjẹ ìjẹjẹ ìjẹjẹ náà ó yẹ kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjẹ náà ni. ara o a ṣe lébi ni ẹ lébi ẹni tí ó bu kájà sí tó tàn fàní fún òun là ń fún àmọ́ tá a bá fẹ́ fún wọn ní nǹkan tó ṣe pé ẹ́sà ni kébé náà wà àyàdíyà nínú àwọn pépé ọkọ̀ kù káàdà sí abẹ́bí ìjà wọn lọ́la káàdì nígbà ìdílé láàrin wọn kó mọ́tìkọ́ mọ́tìkọ́ lọ kó mọ́ bàtí ipò tó láàrin wọn tábà ṣe bẹ́ẹ̀ ilé ìdánwò ní dédé àmọ́ tábà ti rí pé à ń di à ń tọ́lá púpọ̀ nǹkan lọ lórí kan àti àdàgà ká fún wa wá wo nǹkan kan tó yẹ ká wò ọgbà àtiwọ́ tí mo ṣe ga nìwọ́n náà ga bó ṣe ta ilé ẹ̀ṣẹ̀ láìsí ẹ̀ bó ṣe wọ́ yìí bó ṣe kú ìwọ́n náà kú ayé tó sàn gàgàgà ní ọdún tẹ́lẹ̀ ìrẹ́lẹ́ kékeré níta mo tó kú tó sọ ní ìwọ́n ni mo láì dáadáa lẹ́ka àwọn kúrú yàrá mi fún ìtàn àwọn ìgbésẹ̀ yẹn ká máa wò yẹn eléyìí ká bá ṣe bẹ́ẹ̀ ká fi ń gbọ́dá pẹ̀lú oníṣẹ́ àbójú eléyìí ó máa jẹ́ iwájú ọlọ́wọ́n bá tó fáná wọn sàn lẹ́yìn náà nínú tí ọ̀nà dábò tí mo tún bá wa ó lè rí pé kéèyàn máa tàbùtì alẹ́ àwọn ọ̀gbìn lórí ilẹ̀ alábìsọ̀rọ̀ aláwọ̀ àti alẹ́ ìmọ̀nà kẹfà àti ìbọ̀rọ̀ àmì nàlẹ́ àrùbí ẹnikẹ́ni tó bá gé pẹ́ẹ́ni síbà kékeré ọ̀wọ́pọ̀ a ilẹ̀ ẹ̀mí ẹ̀mí tẹ́lẹ̀ kan bẹ̀ ọgọ́ rẹ̀ ni ẹ̀ ó yá ká lọ sí ìjẹ̀bù mi wọ́n ti pàpọ̀ láti wọ́n ti kọlu mọ́nù lórí mi yẹn àbá ẹ̀ kówó wa ṣé bá ti kówó lẹ̀ ń sìn ilẹ̀ yìí tó kọlu mọ́nù kan lónìí ó ti kọ́ fún láti tó ọbẹ̀ àmọ́ ẹ̀rín pápọ̀ tó máa dẹ́sẹ̀ lórí kíni olórí rẹ̀ ṣé bá ti kówó tó náà bá padà dé àmọ́ ẹ̀ sìn àmọ́ abóbi ìfòkóde nù ràbí kankan àmọ́ wa fóun náà báyìí ni wọ́n náà bá wa ẹni báyìí wọ́n lọ́sùn wọ́n rẹ̀ alátọ̀wà jẹ́nu tó papọ̀ nígbà tó wá rí wípé owó sí ti fẹ́ tiẹ̀ ọ̀rọ̀ afẹ́ mu mú díẹ̀ mọ̀ pé mákùnrin tèmi máa fẹ́ kéré yọra ṣe papọ̀ mọ́ ọwọ́ ẹ̀yìn báyìí kan mú díẹ̀ mọ́ lẹ́yìn díẹ̀ ta ara mú yẹn ó yà kó mọ́ ju ìdílé báyìí lọ iná la mú yẹn o iná iná òun la bù mọ́ra inú iná òun náà wà bá tù bá rà lóṣù lórí òróòrò gbogbo kẹ́ lára wa àwọn ìlú gbogbo ẹnikẹ́ni tó bá gbé ṣíkùrán díẹ̀ báyìí tí ò ju báyìí lọ nínú nínú kíni nínú lẹ́lẹ̀ olóńgbò àmọ́ ti di ẹ̀ ọlọ́wọ́ bá ti ọ̀rọ̀ ìdílé yóò sọ nǹkan yẹn di ètò mọ́ lọ́rùn níjọba ìkìyàmọ̀ tó wà tó wà kọ̀rọ̀ ọlọ́wọ́ ó gbé mọ́ lọ́rùn lálẹ́ ìkìyàmọ̀ láti mi sọ́bìrì àrùbí gbogbo ilẹ̀ yẹn pátápátá ilẹ̀ méjèèjì tó ń tẹ́lẹ̀ rẹ̀ ìdíkà olùmọ̀jẹ́ká mọ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ilẹ̀ tó bá ní òkè ilẹ̀ òun náà ló ní ìsàlẹ̀ rẹ̀ bí tó dìde mílíọ̀tì ti bẹ̀. Torí kọ́ bọ́lá ọ̀bà láàrin ọ̀tá ti dá méjì náà ló dá ilẹ̀ náà méjì. Kámọ̀ kára ti dúró ti sọ̀ náà. Ṣé bọ́lá ọ̀bà láì fẹ́rẹ́ sọ́sọ́ ìpè òun lọ́wọ́ ọba tó dá sọ́mọ̀? Ó dá àwọn sọ́mọ̀ Wàl àrùn sọ́ọ̀dì fìlàfún ó ti dá ilẹ̀ náà fóun ti dá sọ́mọ̀ ní ìpele méje bẹ́ẹ̀ ni ilẹ̀ náà ní ìpele méje. Ẹ̀jẹ̀ tó wá ní ilẹ̀ yẹn olóòtú ni gbogbo talẹ̀ bó ṣẹlẹ̀yẹ náà ni yóò bẹ́nẹ́fìtì fún un bẹ́ẹ̀ ni tó bá ti tàbó bá tàbòsí lórí àgbègbè tẹ̀lé méjèèjì náà ló ti jẹ́ ló ti tàbòsí fún un. bẹ́ẹ̀ méjèèjì ilẹ̀ méjèèjì yẹn látòrí ẹ̀ ṣé ká lẹ̀ lẹ̀ léèdè òun náà ló lẹ́tọ̀ọ́ sí ìjọ tó bá bẹ́ bẹ́nẹ́fìtì òun náà ló ti jìyà fún ìjọ tó bá tàbòsí fún un. ọlọ́wọ́ àtẹ́gbogbo olóògbé mọ́tọ́rùn ẹ̀sìn àmọ́ látara pé ó kú ilẹ̀ sí kìí ṣe ìyẹn. pẹ̀lú bí ẹ̀ náà ni kọ́kọ́ wọn ajá mọ́ra wọn náà ni eléyà kò ṣe yìí o tọ́lọ́wọ́ bá tún kánú àtàrà tètè tètè tètè lé wọ̀ fún wa. arábìnrin wa Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin sọ̀rọ̀ ẹ pé àmì ẹ̀ nà lè máa kùn ẹ̀rí ẹ̀mí ẹ̀jẹ̀ ẹnìkọ̀kan yín wa àmúwàdàkùn àti owó ẹnìkọ̀kan yín wa àrọ́dọ̀kùn àti ọmọ ìjọba lóòjẹ́ ẹnìkọ̀kan yín haramun aleikum ó ti di ọmọ mẹ́rin kọ̀ọ̀kan o ẹnì kó wọ́n ọ̀tá ẹ̀jẹ̀ ẹnì sẹ́sílẹ̀ o tí wọ́n bá ṣe jẹ̀rẹ̀ lẹ́nu sílẹ̀ abòjì ni o wọ́n á owó olówó o tó bá ṣe olówó náà tó dà o gbogbo ọ̀nà o bá ti di jẹ owó olówó náà o bàjẹ́ o bá ti bàjá jẹ́ ọlọ́wọ́ bàlá o ni gbogbo owó ẹni ẹlẹ́ni wọ́n àárọ̀ ìdọ̀kùn ìjọba ìlú àti ẹnì kọ̀ọ̀kan ọ̀rọ̀ lọ́rọ̀ tó ń sọ lẹ́yìn ìjẹ́jẹ́ ìbò òṣè tó ń sọ tó tó rẹ̀ lójú tó rẹ̀ tó rẹ̀ ní ń bẹ̀rẹ̀ kan jẹ́ àbòsí ni o torí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ tilẹ̀ tó ń bàjẹ́ yẹn tó sì jẹ́ lójú tó sì nẹ́rù bá eléyìí àbòsí ni wàá rojọ́ ẹ̀ ní mẹ́rin kí á mọ̀ o torí pé ọlọ́wọ́ bí ọ tó kọ̀ǹfàm fi síbẹ̀ lójú ní gbogbo ọmọ ọdún àyíká ẹ̀kọ́. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀sọ̀ ọ̀sọ̀ fún wa bàtà wọn bàtà lẹ́ka báyìí àwọn bàtà fi ti wá fún wọn wọn ló ló jalè kó dẹ̀ tún parọ́ ẹnikẹ́ni ló parọ́ lásán náà wí o àwọn bàtà fún wọn ló parọ́ lẹ̀ ló fi jalè. ìgbàdá yìí náà fọ́nmọ́tò bàtà rẹ̀ lẹ́yìn ìgbé lajẹ́ fún òun ló bàtà ló tó bàtà mẹ́ta wọ́n ló fún yẹn owó aparọ́ owó ajalè báyìí báyìí báyìí nǹkan ọ̀sán lé yíyá nǹkan ọ̀sán náà ló ti pàtó pàpàdà ìdúró àti tàbòjì àti tó kọjá tàbòjì adájú kan tàbí ẹlẹ́ má ti kankan kákàrà wípé kàìsọ́ òun sọ lórí ìdúgbò wá fún yàn èyí bá rò òkú rẹ̀ sẹ́nìkan lábàá yìí kéde lábàá kẹta pa ọmọ kó pa wọn sọ wọ̀nyí pàtàkì ní pàtàkì ewọ ní o àgbọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ẹni kankan o àti tó bá ka ẹni tàbá mọ̀ lórí rẹ̀ tàbá ìsọ̀ ní tàbá mọ̀ àbùsọ̀ lé yóò mọ̀ jẹ́ o àdábì ló ti di wọn o. kìsáàdì kò mọ̀ hàdà kìsáàdì kò mọ̀ hàdà wà kìsáàdì kò mọ̀ hàdà wà kìsáàdì kò mọ̀ hàdà gẹ́gẹ́ bí àwọn kẹ́kẹ́ rẹ̀ ti di èèwọ̀ fún yín ó ti di èèwọ̀ o nínú ọdún tá a wà yìí o ó ti di èèwọ̀ nínú ọdún tá a wà yìí o ó ti di èèwọ̀ nínú ọdún tá a wà yìí o láti ọdún yìí lọ láti òní lọ láti oṣù yìí lọ ìtàwọn nǹkan ibi di èèwọ̀ nílẹ̀ ìkọ̀kan ẹ̀gbọ́n ẹ̀jẹ̀lẹ́jẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ọ̀sán pàtàkì ẹ̀ní pẹ̀láìtì lẹ́nà tí ó dá bẹ́ẹ̀ ni owó olówó ẹ̀gbọ́n ọ̀sán lẹ́nà tí ó dá fàyínà fún làhárẹ̀ ẹ̀ ará tó bá wọn sọ̀wọ̀ ní àràmù ní ìta ìta ìdílé alákìjìnà sí i àkọlọ́ ọba tó sánú àtàlá kó mọ̀ ṣèwá iná pẹ̀lú àwọn adágòjì eléyìí tí yóò máa ṣàbòkù kórí ara rẹ̀ yóò sì máa lọ̀tọ̀ yìí yóò máa lérò fóun ti tó dáa lálẹ́ kìí àmọ̀ sí padà jẹ́ ìbálẹ̀ àbíyá burúkú wọn abẹ́rẹ́ ọba náà gbogbo tó bá dágòjì lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan fọlọ́ọ̀kú gba lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan gbogbo wá sí ọ̀nà tuntun ó sì بسم الله والصلاة والسلام على رسول الله وبعد على بنو الحرام حتى الكاتب هو نبي محمد صلى الله عليه وسلم قال رباني ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون سيدنا النبي أجل المسلمين أما لو ليروا nípa ọlọ́wọ́ bàbá tó ní ọba tó dáa yín ẹgbẹ́ òkú ọlọ́wọ́ bá lè fi lágbára fílà ó dá àbọ̀bọ̀ rẹ̀ kò ánà ayá ìmọ̀lẹ̀ sọ̀rọ̀ mọ́ nípa ti gbogbo àwọn alágbèsè yẹn bá ṣe ẹni àfúnwẹ́lẹ̀ tó máa ṣe ní iná máa nù àfẹ́rò àwọn ajá ni à ń sì wọ́n síwájú gọ́gọ́gọ́ ni lè yáwó mi ń tẹ́tà kàtó bí pé àtọ̀ ọjọ́ kan gbọ́dọ̀ tá àfojú wọn gbọ́dẹ̀ ọjọ́ àfojú wọn tá tá dìgbé ti wọn tá yẹ yẹ wọn ní ojú ọba ọjọ́ yẹn náà bá tuntun náà wọn tẹ́lẹ̀ láyé ọlọ́wọ́ bá láyé lọ lọ́wọ́dà yóò múlẹ̀ bọ́ọ̀lì ọlọ́wọ́ bá lẹ́kẹ̀lá yóò máa ti alábòsí yóò máa ti ẹkọ máa ṣe lọ yóò máa ti ẹkọ máa ṣe lọ ẹ áfíà ìdá akábàwò bọ́lá bá ti sáà ti gba ọlọ́ba ìdámúlò kò lè tòkò ní bọ́ńbẹ̀ o tí ọlọ́wọ́ bá náà bá dé fún alábòsí ènìyàn ẹni tó sàbòsí tí ọlọ́wọ́ bá ní abẹ́rẹ́ tó sàbòsí àwọn ẹ̀rú ọlọ́wọ́ bá ti sánú ọ̀tá ọlọ́wọ́ bá ti sọ́kọ́ bá kàzáàdìkà bẹ́ẹ̀ ni àwọn ọlọ́wọ́ bá is at the rọ́ọ̀tìkà in na at the rọ́ọ̀tìkà ọlọ́ọ̀bá sọ́nà dára ní pé bẹ́ẹ̀ ni àwọn ọlọ́ọ̀bá àdéjọ́lá à ń lẹ́lára fún gbogbo àwọn tó bá ti sáàbò sí ni táwọn ọlọ́ọ̀bá ti káàkiri bá wọn mú bá bá wọn mú ẹ́ dájúdájú ìbámu àwọn ọlọ́ọ̀bá náà ètò tó lágbára ni o ìyá rẹ̀ tó lọ́mọ ti jẹun tó bá sáàbò sí ìyá tó lágbára ni tó ti jẹ́ ìyẹ́lẹ́tẹ̀ ẹ̀rọ káà náà ká di pé ká máa yẹ ẹran wò ká di pé àṣàbòsí gbọ́n tani tó bá ti dábòsí lọ́wọ́ kó gbìyànjú àtàtà náà ní gbogbo ẹni jẹ́ni dábòsí bá ń bẹ lọ́wọ́ ó ní màdùmámàtò ní àfihì tí ìkàbòsí ọmọ ìyá rẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ fọ́nà ti hànà káyẹ̀ tó yára fóun bẹ́ẹ̀ káyẹ̀ tó lọ sí ara wa fóun bẹ́ẹ̀ kájà njẹ́ ọmọ ọ̀sẹ̀ báyìí àtàlẹ́ ọ̀sẹ̀ bá ṣe yìí ha dáadáa ìtàbó lóko kó bá kẹ́kẹ́ni tó bá ṣe tó bá ṣe àbòjì bá rìn yàn àdájọ́ ọ̀gá ọ̀sẹ̀ làtọ̀ yìí pé ó bèèrè àwọn ọ̀sẹ̀ àbá pé àtẹ́yìrò àtẹ̀dìrò náà ni mọ̀kì njẹ́ ẹni tó pè náà ni mọ̀kì àwọn ọ̀sẹ̀ àbá bẹ́ẹ̀rẹ̀ dáàbò bẹ́ẹ̀ fún mẹ́ta wípé a mọ́nà dín àmàláwò wọlé àmàtà ẹni tí ò lówó ẹni tí ò lẹ́rù ẹni tí ò ní kàló jẹ́mọ́ ló jẹ́mọ́ bílíkù ẹni tó jẹ́mọ́ bílíkù ó lẹ́nu màá yá àti ìgbà ọmọ nìkejì àwọn.

bàtọ́lá táwọn o ọ̀rọ̀ ti pọ́npọ́ o nígbà tó bá tún bù fẹ́ à ẹni ọtí tó owó lówó tó ọjà ẹ lédè tó mú iṣẹ́ rẹ̀ tí wọ́n ti léèkì bàbá rẹ̀ à kí ni wọ́n bọ̀ tán nígbà tó wá bẹ́ẹ̀ là nígbà tí wọ́n àlọ́sọ̀lá tí wọ́n bá bu iṣẹ́ rẹ̀ tán ṣé yóò ní iṣẹ́ rẹ̀ mọ́ kí ní kí ẹ̀mí fẹ́ẹ́ sanu gbèsè tó wá kù lẹ̀ wọ́n wàá mọ múnú àyíká àwọn ẹni tá a bá tàbùkù fún àwọn tá a kéèkì ni ẹni tó lọ jẹ́jẹ́ kẹta kẹ̀ láǹkó lórí mi pá lọ́pẹ́ ẹni tó máa dìde wa mo fẹ́ rù pípé ṣe yẹn àbójú ni ẹni tó bá ti jáde lọ́wọ́ bá ti kánú wa dáadáa lábẹ́ ti yàmà ọlọ́wọ́ náà ó ṣe tẹ́lá ti kúrò lọ pẹ́ tó bá ti dáwọ́ náà wà ní tó bá bá fẹ́ tó kódà ànábì níbi tá a ti ní tá a ti ẹ̀jẹ̀ kódà á ti gbẹ̀sán lọ́wọ́ àtàkù alìjẹ̀lẹ̀ àhà nínú sáàtì lùkúrà náà á gbẹ̀sán lọ́wọ́ ẹranko tí ò níwò ẹranko tí fún ẹranko tó tó tí da wọn tí wá wọlé sáà kan lọ ó wá fún ní káfí lẹ́jẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan pé fún yẹn nígbà tá a bá gbẹ̀sán lára ẹranko fẹ́ranko ọdún ìyẹn wọn kọ ádàmì báàbí àwùlà tí wọn ló gbàjú lọ ọlọ́wọ́ ó lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ní sábà ṣe tó bí ọba ìṣàbò sí ọlọ́wọ́ ọlọ́wọ́ káwọn ẹlẹ́bọ tó máa ń tẹ̀ yín lọ tó rẹ̀ lọ́gbẹ́ orí rẹ̀ wọ́n ní wẹ̀sẹ̀ yẹn kó alákọ̀ọ́kọ́ dáwà tó ó gbẹnikẹ́ni tó bá sàbòsí ibú tó bá ti èkó tó yàn ó ó ó wá wọn fún yàn lọ́wọ́ kan ní ọlọ́wọ́ bá tó ọlọ́wọ́ kan ní ó gbà. wàdà àwàtú alùmọ̀sáfì onírìn àjò ìgbé tó náà bá pè ọlọ́run òní débi nìkú dá padà bẹ́ẹ̀ ni wàdá wà tẹ̀lé wàá léré lé wàdà dé yìí ìgbé tí òbí bá pè lórí ọmọ rẹ̀ ọlọ́run bá tún kánú àtàlà òní débi nìkú ní dá padà ọlọ́run ó bà lọ́wọ́ kan tó jẹ́ pé àbòrí ṣíṣe aláti jìnà sí tàbátà kò fífẹ́ sí ọ̀bá tó gbogbo wa kò sí ọgbọ́n sí ọ̀rẹ́ dájú o yóò mú o bí yóò ṣe pé tó ló ń pa ẹ̀rọ náà rọba náà ọlọ́run bá tún kánú àtàlà ọba tí mo ń gbẹ̀sẹ̀ fún yóò bá o àdúgbò amúra láti kó ìrìn àbò ìdíje níbi ogun bá dàrú àdájọ́ ìjọba àtọ́nà ń tẹ́tù àwọn sọ̀hábà níbi ojú ogun arákùnrin kan ikọ̀ yẹn wá yọ níwọ̀nba àdájọ́ wa fi di ọwọ́ rẹ̀ àdájọ́ fi sí ìdí ẹ̀ ó fi sí ìfun rẹ̀ fi sún sẹ́yìn ìdí arákùnrin yẹn ní àyè àdájọ́ ìpákọ́dé àdájọ́ ti bàjẹ́ ah tó bá jẹ́ pé nǹkan mo ṣe fún ẹ̀yẹ nǹkan tí inú rẹ̀ ò dùn sí ni ó yà gbẹ̀sán àdájọ́ bá ti àtọ̀ rẹ̀ ìgbé kó náà ti kí ni kó bá ìsìn yẹn kó náà ti kedere tí òun ti tóbi sí òun ó bá bàjẹ́ lọ́wọ́ àdájọ́ tàbí àtúnà ó yẹ kó tó kéde àyẹ̀ fún òfin tí ó náà jùmọ̀ náà nínú kókò tí ìṣòro ìkọ̀ àdájọ́ Muhammad sallallahu alaihi wasallam àdájọ́ alẹ́gbẹ́ tó ṣe lé ó ní láwọn ọ̀sìn lọ́la ó lè tí mo ti dá ní pé mo ti ń gbàdúrà wípé kó ṣe pé ara mi máa kára rẹ̀ àdájọ́ Muhammad sallallahu alaihi wasallam ìyá ló mú mi lùgbọ́ tó mo fẹ́ tẹ̀sán kí lè rí tí mo fẹ́ yẹ kí o tí mo fẹ́ ṣe kí lè rí ṣe yẹ kí n ti ṣe. Àwọn ìbá ṣàjọ àfọwọ́dá àbí ìpàdé àwọn ọ̀láwọ̀ bẹ̀rẹ̀ bàràkà. Àwọn ìbá ṣàjọ àlùbáríkà gbọ́ ọ̀dọ̀ òkùnrin àlùbáríkà. Àkọ́kọ́, àwọn sọ fún àjọ ti ṣe nǹkan tí kò dùn mọ́ òun fóun. Ànábì ti gbà pé tó bá fẹ́ ṣe ìṣẹ̀fọ́ ebi ni kò ṣe tó bá ti fi yá òjì. Tó bá kò sẹ́ni tí òun ìjọba wọn lọ́wọ́ lọ́wọ́ tiẹ̀, tó bá kò àbòsí fún mi, tó bá kò fẹ́ hẹ́, tó bá kò fẹ́ hẹ́, tó bá ṣé màá tẹ́lẹ̀ kó tẹ̀sẹ̀ padà ní ìgbéyàwó dání ẹ o kí ìjọba wá sẹ́yìn náà bá lóun fẹ́ tẹ̀sán kí yẹ́rẹ́ rẹ̀ kí lè fún bẹ̀rẹ̀ sán rẹ̀ ó tẹ́ka àdúgbò lọ́ba láti fi àmà lọ ó bá sókà láyé ló mọ níwọ̀n lọ́dọ̀ ìfi àmà ìyẹn lágbára eléyìí jẹ́ àdúgbò kàtàkà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó gbogbo ìjọba ní àbòsí kó dún ẹ̀dá gidi ni láti ìjìnlẹ̀ sí àbòsí ápò mi bẹ̀rù kọ́lá ìkànnì àwọn ìjọba ó ní pé látẹ̀sílẹ̀ mẹ́rinà ìdá máa kó ìtàn mọ̀kútẹ́ ìrọ̀ ni mọ́tàbòjì o mọ́tàbòjì o mọ́tàbòjì o kódà kó lágbára ti tàbòjì fún yàn mọ́tàbòjì o nítorí pé àbòjì ìkan tó lágbára ni ó wá sọ pé kàdáàmù àìnáàtà ó tàbòjì tó gbọ́dọ̀ sùn wọ́n ní mọ̀tòlómù mọ̀ntẹ́bì ọ̀ ẹni tàbòjì bò ẹnu ọba lẹ́kí sọ́rọ̀ ẹbí òwe lálẹ́ òróòrùn sí wọ́n ti gbọdọ̀ ìtẹ́jú ọ̀nà owó ọ̀nà kékeré wọ́n sùn lọ àbójúgbàgbé yìí pé nítorí ṣe ní àbòjì ni wọn mọ ló mọ mo ń tẹ́lẹ̀ òun ìwọ́n bá sùn kalẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọba tí ó gbẹ̀sán ọba tí ó bì jẹ́ ní ọ̀sà àbòjì kúkú ẹ̀ ojú ọlọ́wọ́ ọba kì í sùn ọlọ́wọ́ ti ká ṣe kí n gbé tó bẹ́ẹ̀ pé aláàjì bùkátà táà náà mọ wura wa gbogbo tá a bá ti ní pé a ti sọ́sìn nínú àwọn ọ̀nà tí ẹ̀rí gbàgbọ́ ti fún yàn. pápá ìpinnu kìíní táyé ti fọ́jà kálá tájú ẹ̀jọ́ àti kìíní láti yọ ọkọ̀ olùjẹ láti jẹ́ ẹ̀tọ́ pé bá a ti àforí lásán o pé àforí lọ́wọ́ náà ọwọ́ náwó lórí ẹ̀ lọ rárá o tàrúdù ha wọ́n jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ yẹn padà fẹ́ ní gbèdé pẹ̀lú omi ni ìyẹn là á mọ̀ sí pé òkú òní ìjàmbá ní kíkì abẹ́lẹ́ ọba àná àtàlà gbogbo mọ́sálàmà nínú àwọn àgbòsí ó pé ewu ó pọ̀ nítorí bá ń bẹ̀rẹ̀ ẹni kankan wa abẹ́rẹ́ ọ̀bàdàn akọ́nà kó fọwọ́ mọ́kò ní bẹ̀rù ó ti wá lẹ́nu rú kó mọ̀ ti wá lẹ́nu rú kó mọ̀ dàtí olúwa ti lè ṣe wà lùwà lára kó mọ̀ ti wá lẹ́nu ẹni ìbínú bí ẹ̀yà ti yálẹ̀ tìlẹ̀ máa hàdà wọ́n sọ́nà lọ́wọ́ àlàbí ìgbàmù ọ̀lá wà á lè wọ́n sọ́nà